إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها طريقا لطالب العلم وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحفظ وافر حديث حسن إبراهيم هو لست الشافعي أبو الدرداء اللهم صل على محمد قال النبي محمد صلى الله عليه وسلم من يكون من دونك من سلك طريقا yọtúlóbù bí ìjọba ìgbà gbogbo ẹni máa ń dojú ọ̀nà kan tó fi ń wá ìmọ̀ tẹ̀lé tó ń wọ́ òbí ìkọ̀ ìkọ̀ ìlẹ̀ jẹ́ ọlọ́run ọba yóò mú yóò mú rẹ̀ wọ ojú ọ̀nà tó gbà wà jẹ́ ẹ̀sán péyàn wá mọ̀ ọlọ́run ọba yóò mú wọ ojú ọ̀nà tó gbà wà jẹ́ eléyìí ti ń hàn wá bó ti ṣe pàtàkì tó pé kí á jẹ́ nìkan tí ó máa ìmọ̀ ẹni tí ti ń wá ìmọ̀ kì í yó láti ìgbà tí wọ́n ti gbìyàn títí téèyàn fi di pé èèyàn èèyàn èèyàn èèyàn fi lé ayé lẹ̀ èèyàn gbọ́dọ̀ wà nípò pé èèyàn wá nà nítorí pé gbogbo ẹni tó bá fi ra rẹ̀ lẹ̀ fún àwọn wíwá orí púpọ̀ ń bẹ onítọ̀ àti wà ní jẹ́nà kò ní sọ̀rọ̀ fún lópin ìgbà tó bá ti pé ó wá ìmọ̀ yẹn pẹ̀lú ẹ̀fúláwọ̀ ó jẹ́ ẹni tó ń sàkómọ́ rẹ̀ fún ọlọ́run ó sì ń wá ìmọ̀ yìí nítorí kó lè bàa fún àìmọ̀ kan kúrò lára rẹ̀ ó sì tún ṣe bẹ́ẹ̀ fún àìmọ̀ kan kúrò lára lòmùnà rẹ̀ kọ́mọ wá sí bẹ́ẹ̀ wá òjò ọlọ́mọ bá wa gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ kò lẹ́yìn tí wọ́n pè ní mọ́kúlẹ̀ kì í fọlẹ̀ léyìí gbogbo ẹni tó bá ti jẹ́ mọ́kúlẹ̀ nínú ọ̀nà wíwá ọlọ́mọ bá yóò ọ̀rọ̀ láti wọ̀ àyàfi kọ́ ọ̀rọ̀ ọba tó fìyàn fi wò gẹ́ nínú ọ̀nà téèyàn á máa tọ̀ téèyàn máa fi dẹni tó rà lùdẹ́ náà wọ̀ òun náà ní sọ́lá bẹ̀rẹ̀ àìyí. ẹ̀mẹ́jẹ̀ agbẹ́yìn níbi káwọn náà tó kan nínú ẹni tó máa wá ìmọ̀ èèyàn kì í dàgbà jùlọ èèyàn máa wá ìmọ̀ lẹ́yìn ìgbà téèyàn ti dàgbà èèyàn ti máa wá ìmọ̀ láti kékeré kéèké súnà lẹ́dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam bó ti ti tọ́ka sí pé ká máa wá ìmọ̀ من المهد إلى اللحد تكتب بسات الملوي في كتاب جديدي قبل المساعي فكنا أمرت الله عليه وسلم ولو وإن الملائكة لتضع أجنحتها أجنحتها رضا لطالب العلم أما لك ما تأيي وانسلة وما تأيي وانسلة تريدون أن يكون في أنتم وانسلة tó eléyìí túmọ̀ sí wípé téèyàn wá ìmọ̀ ipò tó ga ga ni màlíkà ga púpọ̀ àwọn màlíkà tó lọ́nà bá dá àyè wọn ga púpọ̀ lọ́dọ̀ ọlọ ṣùgbọ́n nítorí pé wọ́n wá mọ̀ wọ́n sì yọ ọdún sí màtọ́ wá wọ́n mọ̀ á dà yọ wọn lẹ̀ ní ti tẹríba fún wọn tó wá mọ̀ tó hàn wá. bákan náà wọ́n ìnà làárín náà lẹ́yìn sọ́ọ̀tún tó lọ́wọ́ náà ti sẹ́nà wọ́n ti wọ́n ti lọ́wọ́ àtẹnudí bẹ́ẹ̀lẹ̀ tóbi lórí àlùfẹ́sánù fìdí òfin náà àwọn ẹja tí ń bẹ nínú gbó omi àwọn náà tó máa sọ àforíjì subhanallah ẹ̀rí kí ipò ẹni tí wọ́n mọ̀ ẹni tó ti wà mọ̀ tó ti nímọ̀ ipò wọn kà púpọ̀ lọ́dọ̀ lọ. wọ́n yín náà fọ́bùlọ̀ láàrin àárín àárín ní lọ́kọ́bùlọ̀ kọ́mẹ́rì lẹ́yìn àtàlùbẹ́dẹ́rì àlẹ́ àtàlùbẹ́dẹ́rì sọ́wọ́ọ̀tì wọ́n yọ ọlá lórí ẹni tí òní mà ṣe ń fáyì máa ń sin lọ kọ́dà gẹ́gẹ́ bí ọlá ṣe ń bẹ fún òṣùpá ni ní òní jọ́kàn ìlà lórí gbogbo àwọn yòókù ẹ̀rí pé ọlá ṣe ń bẹ fún òṣùpá gbà ẹ̀rí tó bá yọ ẹ̀rí pé yóò kó gbogbo àwọn mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́lá ṣe ń bẹ fún òmà tó jẹ́ kó ní mà lórí ẹni tí ọmà tó ti gbé àmàkà ní ń sin lọ àti kí ká sin lọ الاثنين سلام كلهما في الاثنين سلام كلهما قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قول الله مثلا وإن العلماء صلى الله عليه وسلم ونرى المثالية ورثة الأنبياء أو نمد الله نبي الله وإن الأنبياء لم يورثوا دينار ولا درهما أو نبي الله هو كل له náà ti fi náà ò fi fi bàdákà lẹ fẹ́ nìkan láti jogún wọ́n iná máa wọ́rọ̀ tó láì ìmọ̀ ni wọ́n jogún báwọn yẹn fẹ́mi àkàdáwò ọ̀padà àkàdá